الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم سينالهم غضب من ربهم وظلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم للذين هم لربهم يرهبون واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال مؤبي أو شئت أهلكتهم لو شئت أهلك لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó ṣe wípé gbogbo ẹni tí ó bá ṣe tiẹ̀ ní ń kẹ́ láyé gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ àtẹ́ntí ó ṣe tiẹ̀ ní kí ọlọ́run ọba ló kárí àmọ́ ọ̀dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan òun ní máa kẹ́ tó bá rí dọ́gbé dà kìyàmà kọlọ́run kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó kẹ́. àmín. ibi tí a bá tafsírù dé lánàá òun náà ni ọ̀rọ̀ nípa anabi musa alayhi salatu wa salam àti harun tí í ṣe ọmọ ẹ̀yẹ́ ẹ̀ àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká mú níbẹ̀ àṣàlàyé ẹ̀ bá Musa ṣe tọrọ àforíjì fún Harun àti àdéhùn Ọlọ́run lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run Ọlọ́run ọba ṣe tán láti foríjì Ọlọ́run ọba ṣe tán láti kẹ́ ẹ́. ibi tá a dé nìyẹn lánàá ọlọ́ba wa ń fún wa walamma sakata an musa al-ghadab wa khada alwa alwah wa fi nuskhatiha hudan wa rahmatun lilladhina hum. لربهم يرهبون ولما سكت عن موسى الغضب أخذ الألوان رغبني ولما سكت عن موسى الغضب ìgbà tí ìbínú tó rẹlẹ̀ lára Musa ọlọ́wọ́n bá ẹ̀rí pọ́lọ́wọ́n bá ń tẹnu mọ́ pé Musa bínú ọlọ́run ọba ni wọlé mọ bọ́ọ̀lù tí ẹ̀jẹ̀ pọ́ lọ́wọ́ bá ròyìn ara rẹ̀ náà pẹ̀lú ìbínú nínú àyà yìí náà sayana lu gádọ́bù mìíràn bìhín ìbínú tọlọ náà níbi àyà tá a kà sókè bàbá wa ní ọlọ́run máa bínú èèyàn máa bínú a lè fi ìbínú tọ́lọ́run ọba wé téèyàn ọlọ́mọ bínú sí wa ọlọ́run ọba ni walamma sakata an Musa al-gadob ولما سكت عن موسى الغضب أخذ الألواح ọlọ́wọ́ bá ní nígbà tí ìbínú tó rẹlẹ̀ tójú Musa wálẹ̀ tí ìbínú yẹn lọ lára ẹ̀ أخذ الألواح wàlá èyí tó gbé lọ́wọ́ tẹ́lẹ̀ tó fi lọ gba ọ̀rọ̀ Ọlọ́run wá tó fọ́mọ́lẹ̀ nígbà tí inú bíi òun fúnra rẹ̀ ní wọ́n á tún sá padà ẹ̀rí bínú. akadẹ́lẹ̀ alwáha ó wá bá tó tún wá ń sa wà láàyè padà nígbà tó ti fọ́n kalẹ̀ tó ti túká. àwọn àfáà wọ́n ní intanẹ́bì musa torísà ìdá kan nínú ìdá mẹ́fà òun lórí ìyókù fọ́nká wọn lórí n tó ní í ṣe pẹ̀lú hudud ìdájọ́ bẹ́nìkan bá ṣẹ̀ bẹ́nìkan àwọn capital punishment wọ́n láwọn èyí tó orí yẹn ṣàjọ́ orí n tó ní í ṣe pẹ̀lú àwọn ahkam àwọn ìdájọ́ ó ráwọn yẹn orí wọn ṣàjọ́ ṣùgbọ́n àwọn èyí tó kù ó fọ́ká kò ráwọn yẹn ṣàjọ́ àwọn àfáà wa ní wípé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé ọlọ́run ọba ti ṣèlérí pé kùránì nìkan ni ó pè kùránì nìkan ni ó pè inú tó bí ànábì Musa látara táwọn èèyàn yìí ṣe yìí ó fọ́ mọ́lẹ̀ gbogbo ẹ̀ fọ́ká àwọn èyí tó wá rí tùjọ yẹn àwọn ìdájọ́ ń bẹ àwọn òfin ó ń bẹ ẹ̀yìn náà ló fi ń darí àwọn ọmọ bàní Israel ọlọ́run ọba fi ni walamma sakata an musal gadob. walamma sakata an musal gadob akhadhal alwa. ó tún bẹ ẹnu àwọn àfonímọ̀ tefsir wọ́n ní rárá ó rí gbogbo ẹ̀ tójọ́ ó ń bẹ nínú wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lérí ẹ̀ àwọn míì ń bẹ tí wọ́n nítọ̀ ìgbà tí musa wá rí ìdá kan ní ìdá mẹ́fà torí kójọ ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ lọ pé ọlọ́run àwọn èyí tó fọ́nká rán mi létí ẹ̀ ọlọ́run wá fi yé padà torí pé àwọn ànábì ọlọ́run kọjọ́ dandan kan ka nǹkan níbi tí wọ́n kọ́ sí tọ́lọ́wọ́n bó fi fi mọ̀ wọ́n ìgbà tọ́lọ́wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ fún ànábì Musa akadàlẹ̀ alwáha àwọn wàhálà ọ̀hún ó wá kó jọ. wa fi nusqatiha hudan wa rahma. ọlọ́wọ́n bá ní wa fi nusqatiha inú ń ta kọ́ nusuka ayé kìtàbà téèyàn bá nà sáka nǹkan kàtàbtà wàfi nusuka ti ha ẹni tí wọ́n kọ sínú wàhálà ọ̀hún nígbà tí musa wa gbé tó bẹ̀rẹ̀ sí ní ké fún wọn ó ń bẹ nínú ẹ̀ e. hudan ọ̀nà máa ń bẹ nínú tí musa ń ké fún wọn. wa rahma. ìkẹ́ ọlọ́run ọba ń bẹ níbẹ̀ ní téèyàn ó ṣe tí ó fi ríkẹ́ ọlọ́run ó ń bẹ nínú àtàwọ́rá níbi ntọ́lọ́wọ́n ọba fún Musa pé kó wá sọ fáwọn èèyàn ẹ̀. wa fi nuskhatiha hudan wa rahmatun lilladhina hum ọlọ́wọ́n bá ní ìmọ̀nà ìkẹ́ ọlọ́run ó ń bẹ nínú ìwé náà nínú wàhálà náà ṣe fún gbogbo èèyàn rárá fáwọn tó ṣe pé lérọ bíhìm yarhabun fọdọ̀ àwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn tó bẹ̀rù ọlọ́run nínú àwọn ìjọ Musa àwọn náà ni òfin ọlọ́run ọba ṣe láǹfààní ṣùgbọ́n àwọn tí ó bẹ̀rù ọlọ́run wọ́n kàn gbọ́ dára ni kò ṣe wọ́n láǹfààní gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kì í ṣe gbogbo ẹni tí ń gbọ́ Al-Qur'an náà ní ṣàǹfààní látara ẹ̀ odò ẹni tó bá bẹ̀rù ọlọ́run tọ́lọ́wọ́n bá nílò náà ni ó gbọ́rọ̀ ọlọ́run tí ó ronú sí tí ó sì ṣe láǹfààní ọlọ́run ọba wa ni wá fi inú sọ́kàtì àhùdà wa rahma. wà fi inú sọ́kàtì àhùdà wa rahma wa rahmatu lilladhina hum li rabbihim yarhabun. àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n kọ́ wọ́n bọ àgbékalẹ̀ ọlọ́wọ́ bá ní wàlẹ́mà sàkátà amúsàl gádọ́bù sàkátà kí nǹkan ó dákẹ́ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn onímọ̀ wọn wá ní ah, ṣé ìbínú máa ń dákẹ́ ni ọlọ́wọ́ bá lo dákẹ́ fún ìbínú ṣé ìbínú máa ń dákẹ́ ni àwọn àfọ onímọ̀ tafsir àfọ àwọn ibùnú kathir ó ní wàlẹ́mà sàkátà ayé wàlẹ́mà sàkánà torí pé tí nǹkan bá sàkánà ó dákẹ́ rọ́rọ́ ọlọ́run lo sàkátà ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ni pé sàkánà ó dákẹ́ rọ́rọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn àfúnimọ̀ tafsir bọ́n ṣe tu nìyẹn ìmáàmù àfọwọ́ Jalalayn nínú tafsir Jalalayn ó ní sàkátà ayé sàkánà ó dákẹ́ rọ́rọ́ àfọwọ́ ìmáàmù Tọ́bárí wọ́n ní sàkátà ayé sàkánà bí ìmáàmù Tọ́bárí báwọn náà ṣe tu nìyẹn Hata ìmáàmù kúrútùbí nínú tafsiri kúrútùbí àwọn náà sọ pé sakata ayé sakana wàlámà sakana amusalgado ìgbà tí ìbínú tó wálẹ̀ lára musa torí wípé èèyàn ní máa ń sakata ní máa ń dákẹ́ ṣùgbọ́n bọ́lá ń ṣe lo sakata fún gadọ́ọ̀bù ń bẹ̀ yẹn àlá sẹ̀bílì ìsìtẹ̀ àárọ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọ pé isti'ara ń bẹ nínú Qur'an sàkátà yẹn ìtumọ̀ sàkánà ó dákẹ́ rọ́rọ́ òun náà nìtumọ̀ ẹ̀ torí pé gbogbo nǹkan tí tó bá sàkátà tá a bá ní nǹkan kan sàkátà ó ti sàkánà náà nìyẹn bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá dákẹ́ tí ó sọ̀rọ̀ mọ́ ariwo ò ní jáde mọ́ ó sàkánà náà nìyẹn ìtumọ̀ kan náà ní méjèèjì bó tilẹ̀ jẹ́ pọ́ ń bẹ nínú àwọn àfáà tí wọ́n tu bá mi àwọn sọ wípé aláṣẹ̀bíìlì almaklub wọ́n ní túmọ̀ ẹ̀ nìyẹn nítorí lè jẹ́ kí èèyàn òye wa ẹ̀ rí i pé yorùbá náà máa ń sọ wípé káró sọmọ́dì káró dì má sọ kí dì má sáyé o bẹ́ẹ̀ bá fẹ́ sọ pé ìgbà náà mo wá ròdì má sọ ó ti gbọ́n tí mo fẹ́ wí ṣe é kó ti yéèyàn. wọ́n ní maklub wọ́n wá àwọn tu pé wàlámà sakata musa anil gadobi wọ́n nígbà tí musa ń bínú tó wá bínú bínú bínú bínú bínú musa wá dákẹ́ wọ́n ṣe ní síba sakata sara musa torí pé èèyàn ló ní sakata sukut èèyàn ni wọ́n máa ń lò fún wọ́n wá ní ẹjẹ́ ká ṣe kọ́lùwẹ̀ wàlámà sakata musa anilgadobi wípé túmọ̀ ẹ̀ náà nìyẹn gbogbo àti musa dákẹ́ níbi inú bíbí ṣùgbọ́n yìí ó á wí ń bẹ̀ ohun tá a fẹ́ mú jáde ni pé gbà tí bínú relẹ̀ lára musa tí musa ò bínú mọ́ torí pé gbà tí ń bínú yẹn wàhálà tó fọ́hún kò lè rojú sá ìgbà téèyàn bá ń bínú in tó bàjẹ́ èyí tún ṣe nígbà náà téèyàn bá ti fẹ́ máa tún ṣe yẹn ìbínú ti wálẹ̀ nìyẹn tó gbà téèyàn ń bínú lọ́wọ́ àtúnṣe kankan yìí wá sẹ́mi bí ó bá bàjẹ́ kó bàjẹ́ ni ọlọ́run bá wá ní wàhálà máa sakata ولما سكت عن موسى الغضب أخذ الألواح ìgbà tí Musa ti bínú relẹ̀ lára ẹ̀ tí ò bínú má ó wá sa àwọn wàhálà tó fìbínú fọ́mọ́lẹ̀ ó tún wá sa gbogbo ẹ̀ padà wá fi nuskhatiha hudan wa rahmatun. Eh? وفي نسختها هدى ورحمة الذين هم لربهم يرهبون ọlọ́run ọba ní wá ń bẹ nínú wà lọ́hùn a fi sínú tí wọ́n kọ síbẹ̀ hudan ọ̀nà àmà ń bẹ nínú ẹ̀ wà rahma ìkẹ́ ọlọ́run ọba ń bẹ nínú ẹ̀ lilladhina hum lirabbihim yarhabun. وفي نسختها هدى رحمة الذين هم لربهم يرهبون fáwọn wo ọ̀nà àmọ̀ yìí ń bẹ fún àwọn tó bá ṣe pé ọlọ́run ọba nìkan ni wọ́n bẹ̀rù àwọn àfáàní lèrọ́bìhìm láàmù tó ń bẹ níbi lèrọ́bìhìm yẹn wọ́n ní láàmù lè ájílì torí pé láàmù yẹn kò yẹ kí àrùfù járì kó bá rọ̀hábà rìn rọ̀hábà rọ̀bà hùm ṣùgbọ́n lè rọ́bì yìí wọ́n ní láàmù tó ń bẹ̀ ń bẹ̀ yẹn lè ájílì ni àwọn tó ṣe wípé hum lè ájílì rọ́bì yìí yàrá abú ọ̀run àwọn tó ṣe wípé torí ìtọ́lọ́run nìkan wọn ò bẹ̀rù ọlọ́run nítorí káyé ó lè rí wọn ẹ̀rù ọlọ́run ọba nìkan náà ni wọ́n máa ń bà àwọn wọ̀nyí ni wọ́n ṣàǹfààní níbi ìmọ̀nà tí ń bẹ nínú tọ́lọ́run ọba fi rán Musa sí wọn ọ̀rọ̀ ànábì Musa àti ìjọ rẹ̀ yìí ọlọ́wọ́ bá ṣàlàyé ẹ̀ láàyè míì nínú alukur'an nínú suratu tọ́ra ọlọ́run ṣàlàyé ẹ̀ púpọ̀ nípa àṣẹlẹ̀ tá ń sọ̀rọ̀ lérí ẹ̀ ẹni tó dá wàhálà alẹ̀ tó gbé ògédègbè màálù kalẹ̀ bí kí wọ́n máa bọ́ níbo lọ́rọ́ tí ẹ padà já sí ọlọ́run ń sọ nínú alukur'an nínú suratu tọ́ra. وما أعجلك عن قومك يا موسى قال إنهم أولئي على أثري قال هم أولئي على أثري وعجلت إليك رب لترضى ìgbà tí Ànábì Mùsá tó wà lọ́dọ̀ Ọlọ́run t'Ọlọ́run bá ń fún ní ìmọ̀nà Ànábì Mùsá wá ń kánjú kó ń fẹ́ tètè padà sọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ́wọ́n bá rán òun sí ọlọ́wọ́n bá ní kí ló ń kọ́ ọ lójú ṣe sùúrù. wa ma a'jalaka an qawmika ya Musa. ọlọ́run ní kí ló ń kọ́ ọ lójú tó fẹ́ tètè padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ìrẹ́ Musa. qala hum ula'i ala athari wa jintu ilayka rabbi litarda. ó dìrẹ̀ ọlọ́run ọba mò ń kánjú kó o bá lè yọ́nú sí mi náà ni àwọn tí mo fi sẹ́yìn yẹn mo fẹ́ tètè padà lọ bá wọn. قال فإنا قد فتنا قومك من بعدك ọlọ́run ọba nílẹ̀ Musa àwọn tó fẹ́ lọ bá yẹn fìtínà ti kọlù wọn lẹ́yìn ìgbà tó ti kúrò lọ́dọ̀ wọn tí ọlọ́run ò fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọlọ́run ọba ti sọ ohun tó ṣẹlẹ̀ fún Musa kó tó dọ́dọ̀ wọn tẹ́lẹ̀. wa adallahu Samiri. ọlọ́run ní ọkùnrin kan ń bẹ láàrin wọn tó ń jẹ́ Samiriyu òun ló ṣì wọ́n lọ́nà.

kílẹ̀ tún fẹ́ kọ́lọ̀wọ̀n bá ṣe tí ó ṣe fún yín. àfàkọ́ọ̀lá aláìkùnmọ̀lá àádùn. àfàkọ́ọ̀lá aláìkùnmọ̀lá àádùn musa ní sọ́jọ́ ti wá pẹ́ náà nìyẹn ìjọ lọ́lọ́ ńlá yín lọ́dọ̀ fìràwọ̀n nàná ìjọ lẹ kúrò lẹ la òkun kọjá tó fi wá jẹ́ wá gbàgbé ọlọ́run ẹ̀rẹ́ ti ọlọ́run ọba mọ́ òòsà أما أردتم أن يحل عليكم غضب من ربكم abẹ́ fẹ́ kí bínú Ọlọ́run kó sọ̀kalẹ̀ lẹ́yìn lérí ni látara ń tẹ́ ń ṣe wọ̀nyí. فأخلفتم موعدي. ànábì Musa aládéhùn ti ń bẹ láàrin èmi àti yín ẹ ti yapa àdéhùn kì í ṣe tí mo fi yín lé lérí kí n tó lọ ni mo bá yín lérí ẹ̀. qalu ma akhlafna maw'idaka bimalkina. wọ́n ní rẹ̀ Musa àwa náà ṣàdédé yapa àdéhùn a ṣàdédé kúrò lérí ibi tó fi wálé. walakinna humilna awzaran min zinatil qawm. ohun tó ṣẹlẹ̀ ni pé gbàtà kúrò lọ́dọ̀ Firaun àwọn nǹkan ọ̀ṣọ́ àwọn góòlù àwọn fàdákà àwọn wúrà tá a kó nígbà tá a kúrò ń ó ń bẹ pẹ̀lú wa lónírìn àjò. وقد فقذفنا فقذفناها كذلك ألقى السامري àwọn nǹkan wọ̀nyí òun la wá kójọ sáàmìríyù nínú wa nínú kó gbogbo ẹ̀jọ ká kó wa àwọn àwa kó gbogbo ẹ̀ àkọsíwájú ẹ̀. fàákọ́rọ́jẹ́lẹ̀ ọmọ ìjìnlẹ̀ jẹ́sẹ̀dẹ́ lẹ́wọ̀n òkú wá. ó wá sun àwọn góòlù yóò yọ wọn nígbà tó yọ wọn tán gbogbo ẹ̀ mẹ́t ó wá fi mọ ògédèǹgbè màálù ọmọ màálù ó wá fi mọ n tó wá jọ wá lójú náà ọmọ màálù yìí ni pé làwọn òkú wá ó wá ń túpe túpe túpe nígbà tó mọ́ tán. kọ̀kọ́lù àdá ìlàrúkùn wa ìlàrún Musa. ó wá ń sọ fún wọn wípé ṣe rí màálù tó ń mì yìí ó náà lọ lọ́hùn yín ọlọ́run tí Musa ń sọ fún yín tẹ̀ rí yẹn ó mo ti gbé kalẹ̀ síwájú yín. wọ́n náà sí i wọ́n bá gbàgbé ọlọ́run ọba tí musa ń sọ fún wọn wọ́n wá ń pe màálù lọ́lọ́run. àfàlà yarawna alla yarju ilayhim qawla. ọlọ́run ọba nàám. àfàlà yarawna alla yarju ilayhim qawla. ọlọ́run ọba ni ṣé wọ́n ti gbàgbé ni ipò ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu wọn ẹni tí wọ́n ń sọ yẹn. wàlá yamliku lahum darran wàlá nafa. àwọn ti gbàgbé ni wípé màálùú yìí tí wọ́n bá sọ̀rọ̀ sí kò lè dé sí ọ̀rọ̀ padà àwọn àmì ara ó. wàlá yamliku lahum darran wàlá nafa. la yarju alayhim qawlan naam. fala yaraw an la yarji'u ilayhim qawla. ọlọ́wọ́ bá ní ṣé wọ́n ti gbàgbé ni pé èrè tí wọ́n fi kalẹ̀ bó bá tiẹ̀ ń mí lò òkè tí ń mí lọlẹ̀ kò lè dé sí ọ̀rọ̀ padà fún wọn. wala yamliku lahum darran wala nafa. bẹ́ẹ̀ sì ni kò lè fara ni wọn kò sì lè ṣe wọ́n láǹfààní kankan. wa laqad qala lahum Harun min qabl. naam. ya آمنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري نعم wọ́n ní mo ti wípé ìmìlì ká ẹ tẹ̀lé ẹ tẹ̀lé àṣẹ mi ẹ má yà pa àṣẹ ọlọ́run. wọ́n àpàdé kọ́lá lọ́hùn haruna mi kọ́bẹ̀. bẹ́ẹ̀ sì ni kí n tó dé wọ́n ní haruna gan ti sọ fún wọn. wà á kọ́ omi ìnà máa futin tó ń bí. wọ́n yẹ lọ mọ̀ wípé màálù tí wọ́n gbé kalẹ̀ fún yín yìí fìtínà ló jẹ́ fún yín. wà iná rabbakum arrahman fàtẹ́. ẹ lọ́ọ́ mọ̀ فاعملوا فاتبعوني وأطيعوا أمري فاتبعوني أتلي أنت منصفين èmi ni ká ẹ tẹ̀lé èmi ni Musa ní kí n mójútó yín wá ti ń amúrí àṣẹ tí mo bá pa yín ni ẹ gbọ́. kọlu lẹ́nu bẹ̀rẹ̀ hàn lẹ́yìn àkìfì. wọ́n wá ń sọ fún wa níjọ́ náà wípé ìrẹ̀ Harun gbẹ́nu ẹ sọ̀hún in tá à ń ṣe ìyàwó ní yé máa ṣe hatta. hatta yarji'a ilayna Musa. títí tí Musa fi bá wa lérí ẹ̀ ìwọ ò lè dá wa dúró pé ká má ṣe èrí in tá ń ṣe yìí ni Musa yóò bá wa. qala ya Haruna ma mana'aka idh ra'aytahum dallu. ìgbà tí Musa wá dé ó wá ń bi ọmọ ìyá rẹ̀ Harun léèrè pé ìrẹ Harun mọ́mọ́nà aka kí ló kọ fún ọ tó fi dá wọn dúró tó fi dá wọn lẹ́kùn èyí ìdírọ̀ àìtá àwọn ọmọdọ̀lú ògbà tó rí wọn pé wọ́n sọnù báyìí èsè tó dá wọn dúró. la tattabi'an afa'asayta amri. ọ sọ fún wa pé èsè tí wọn ò tẹ̀lé mi èsè tí wọ́n fi ń yapa àṣẹ mi nígbà tí mi ò sí ń bẹ̀ mọ́ náà. ọ̀nà yàbẹ̀nà ọmọ láti àkóso lẹ́hìntì wàlà. lójú ẹsẹ̀ ni Harun wá ní rẹ̀ Musa fi orí mi lẹ̀ fi run orí mi lẹ̀ wàlà abìrà àti fimi lórí lẹ̀ fi run gbọ̀n mi lẹ̀ lẹ́bà ẹ̀ ṣàlàyé ẹ̀ lánàá. إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل. ọlọ́run ti ń pa mi láyà ni pé èmi ò fẹ́ káwọn èèyàn wá sọ pé èmi ni mo dá òpin yàálẹ̀ láàrin àwọn ọmọ Israel torí pé tí wàhálà bá dé àwọn kan ń sọpọ́ọ̀tì èmi àwọn kan náà tún lè sọpọ́ọ̀tì tiwọn náà kí wàhálà má ba àwa ṣẹlẹ̀ ó ló jẹ́ kí n dáwọ́ dúró mo sì ń páyà ká má wàá mú tèmi lọ́wọ́ ìdí nìyẹn tí mi ò fi sọ̀rọ̀ kó tó dé. wàlám tààrọ̀ kú bẹ̀kọ́ wuli. bí n bá sì wá ṣàlàyé òní ní tẹ́tí gbọ́rọ̀ mi ìrẹ́ Musa ìdí nìyẹn tí mo fi dá létí mi ò sọ nǹkan kan. ọ̀nà fàmà kọ́tùbù báyà sàmìrì yìí. anabi musa wa dojúkọ sàmìrì yìí ìyẹn ò sí nínú èyí tá a tú lánàá. bá anabi musa ṣe bá ogun sọ̀rọ̀ tó wà lọ bá ẹni tó mọ èrè yẹn gangan náà ń pè ní sàmìrì yìí. ọlọ́wọ́ bá ní mọ kọ́tùbù káyà sàmìrì ìwọ sàmìrì yìí. kí ló fẹ́ sọ kí ni wọn náà rí sọ tó ń bẹ́lẹ̀ yìí Qala basurtu bima lam yabsuru bihi. ó ní tèmi rí àwọn èèyàn orí ntí mo rí ẹlòmíì orí. Fẹ̀sẹ̀fẹ̀tù qabdatan min athari rasul. Ojú ẹsẹ̀ Jibril, Màlẹ́kà Jibril níbi tó ti kọjá, mo rí yẹ̀pẹ̀ yẹn tó ń sọ kúlúkúlúkúlú torí pé àrùhù ẹ̀mí lọ́lọ́ ń pe Jibril. ó kọjá ń bẹ̀ yẹn ẹ̀mí sì bọ́ síbẹ̀ yẹ̀pẹ̀ yẹn wá ń sọ kúlúkúlú ó nígbà tí mo wá kọjá mo rí kì í ṣe pé ó Jibril ó rí ilẹ̀ yẹn tó ń sọ kúlúkúlú òun wá bu yẹ̀pẹ̀ yẹn ibi tó ń bu sí yẹ̀pẹ̀ yẹn tó ń sọ òun kò pamọ́. فنبذتها وكذلك سولت لي نفسي ìgbà tí mo wá fẹ́ mọ èrè yìí yẹ̀pẹ̀ yìí ni mo rò papọ̀ mọ́ báyìí ni ó fi dàbí ẹni pé mi ń bẹ lára rẹ̀ ntẹ́mi mi ní kí n ṣe nìyẹn èṣù ló sọ kókó ṣe ìdí nìyẹn tí ó fi ń mí bẹ́ẹ̀ tó fi dàbí ẹni pé èrè màálù yẹn ó ń mí ẹ̀wọ̀n nǹkan jẹ mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tí ó ṣẹlẹ̀ kẹ́ni tí ó mọ̀nà ó lè mọ̀nà kẹ́ni tí ó sòrí bí ó lọ ṣe rí bú ni ẹlẹ́mí lè bọ́ ta ní ìsìnkú ní kójò máa rọ̀ òjò ó sì bẹ̀rẹ̀ yóò máa sọ ẹ wà ní à ah, ṣe bí wọn lọ́lọ́ ní ń rọ̀jò ni ẹnìkan náà ní ń rọ̀jò yìí àwọn èèyàn bá arọ́ tẹ̀lé lẹ́yìn ìyẹn ló kùn ta lẹ́nì àwọn ọmọ ẹ̀yà sáàmì ríyù nìyẹn ó ní èyí tí mo rí tẹ̀yìn ò rí gbàsọ́rí tó bí máa ẹlẹ́m tábsọ̀rọ̀ èyí tẹ̀yìn ò èmi rí ó náà ní ẹ̀kúnwọ́ kan tí mo bù nínú èpẹ̀ níbi tí jìbìlì ti kọjá onímọ̀rò papọ̀ mọ́ tó fi dàbí ẹni pé mí bẹ́ẹ̀. kọ́lá fadhhab fa inna laka fil hayati an taqula la misas. àrẹ́bí musa wá sọ fún níjọ́ náà ipe wọ sámìrì n ti ń sọ fún ọ lẹ́ni òun náà ni wípé. fa inna laka fil hayati an taqula la misas. láyé ẹ nínú sẹ̀mí ẹ gbólóhùn tí mo fẹ́ fi lé ọ lẹ́nu ó ní o máa sọ kiri ó náà ní láàmìsáàsà àtàkùnlà láàmìsáàsà tó máa sọ kiri ayé nìyẹn ẹ má súnmọ́ mi o ẹ má súnmọ́ mi ẹ má débi tí mo wà ó máa dáṣe láyé ni ó tún báyẹn ṣe mọ́ lóbi jẹ́ pé àwọn bàbá wa máa kọ láàmìsáàsà tọ́ àwọn bàbá wa náà lóye. torí tọba ní káwọn èèyàn mọ́sùmọ́ ọmọ ọwọ́ akọ́lá mẹ́sàásà sẹ́nu rẹ ọba lórí ṣe mọ́ gbogbo àwọn tó fẹ́ wọ́n gba bùnmí lọ ọ̀rọ̀ kọ́sílá mi fara kàn kò sí ìjìyà tó tó má jẹ nìkan kan ni lóbi jẹ́ bá tábà ni wọ́n ti olówó mọ́lé house arrest ni wọn ò ní ní ọmọ jẹun wọn ò ní ní ọmọ mùsùlùmọ́ ọmọ jáde ńbẹ̀ wọn ẹnìkan kan ò ní bọ́ ṣe èyí ò ní wọ́n pa tábà ni wọ́n ti ẹnìkan mọ́lé náà ni pé kó mọ́ miss báwo èèyàn ìdí ń jẹ́ wọn nìyẹn kí n jẹ́ pé wọ́n ń jẹun náà abẹ́lẹ́ ọba ni tóbi rẹ̀ ọlọ́run mọ́ sọ wá dẹni tá yóò ní bá ṣe àmín má ṣe wá dẹni tí ó mọ̀ ẹ́ dá ṣe ẹni tó yẹ pé tó bá débì kan gbòòyìn ó túká ẹ mọ̀jọ́ dọ́dọ̀ yìí o èpè tí Musa wọn Sámìrú yìí nìyẹn pé tó máa sọ nínú ayé ẹ tó fi kú ó náà ní pé láàmì sáà kọ́nà tó máa sọ kiri ayé nìyẹn lẹ́lẹ́kà máa ń dọ̀tà lẹ́yìn tó kú láfa. yàtọ̀ sí yẹn àsìkò tọ́lọ́wọ́n ọba fẹ́ jẹ́ ojúlówó ìyà gan tún bọ̀ ò lè mórí bọ́ níbi àsìkò náà tó bá tó. وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا Ànábì Mùsá wá ní ìrẹ kó tó máa lọ ìrẹ Sámírì Ọlọ́run rẹ tó gbé kalẹ̀ yìí tó ń jọ́sìn fún ìwòye sí i lánàhàrẹ́kọ̀nàhù fún anábì musa wa ni ọlọ́run rẹ̀ yẹ lánàhàrẹ́kọ̀nàhù àdáná sun. kúnlẹ̀ lánà sífànàhù násìfà tàbá dáná sun tán eérú rẹ̀ pátápátá tún wá sa gbogbo ẹ̀jọ́ lánà sífànàhù fílíà mìíràn sífà àfàdà sínú òkun kẹlẹ́mi mẹ́tò lọ́ọ́ tún rí eérú sàjọ́ báwọn ànábì ọlọ́run ṣe máa ń sọ sàmì ó sì wáá ṣe wípé gbàtán wàá mọ òòsà ìlú mi ń bẹ wájú mọ́sálásí ní òtún gbòòsà Ṣàngó ọlọ́run kó sọ wa ń bẹ. intanẹ́ẹ̀tì Musa ṣe nìyẹn lana nsifa nahu nasifa nasfa ti. sumala nasifa nahu filiyami nasfa. látàbí ẹnìkan tí ń tutù kùtù ó lé ẹni tó sọ ọmọ rẹ̀ ní ájàrá òkúta lásán ẹnìkan sọ ọmọ rẹ̀ ní mistura rula ha irú olódò wo lè sọ olódò gbáàlà ẹni tí sọ̀rọ̀ sètùmọ̀ hajara ní òkúta ọ̀dà NASFAT ìparun ni abbreviation ní NASFAT àbí ìsè abbreviation látara adéélé ibi tọrọ Musa Samiriyu ibi tọrọ tiẹ̀ tó kángun sí nìyẹn ọlọ́run ò sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ bá nínú àwọn ọmọ Israel ìtọ́lọ́run sọ fún wa nípa ọ̀rọ̀ rẹ̀ ni pé ó kọsẹ̀ lára ẹni ọlọ́run ó náà lànà bí Musa Musa sì fún ní tí ọmọ gbé lọ bẹ́ẹ̀ ṣèyàn pa nàbí Musa le tẹ́gbà nàbí ọlọ́run míì ni òun lè má sọ̀rọ̀ ṣùgbọ́n nàbí Musa ni pé ìtọ́ ọmọ sọ kiri ayé ó náà ní láàmì sàásì ẹnìkan ò ní bọ́ gbogbo bí tó bá dé kò sẹ́ni tí ó bọ̀ sí i. kò sẹ́ni tí ó bọ̀ sí ọmọ dá ni ọmọ dá wà títí fi wa bọ́rọ̀ sáàmìrì yìí bó ṣe rí nìyẹn ọlọ́mọdé sọ wa mẹ́ ọlọ́ àti tóbi wa wípé ọlọ́run ò sọ dáadáa gbogbo tí bá ń bọ̀ sà ẹnikẹ́ni tó rí èrè kan mọ́lẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́mọdé ṣàánú wa o ọlọ́run má ṣe wá lábọ́ọ̀sà ọlọ́run àti tóbi ọlọ́run ọlọ́run kan ṣoṣo ẹ̀ ọlọ́run ní tán láéláé rẹ̀ dẹ́gbà yìí ṣàlàyé fún wa ó wù wá kí dókítà wa kí wọ́n jáde tó ti yé bó ṣe láàrin ogún ìṣẹ́jú afẹ́kùn sọ̀rọ̀ láti federal medical center láti ìlú ọ̀wọ̀ so bisimilayi consultant ni wọ́n.